ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní film house cinemas ní landmark ilé owó láti ọwọ́ dáre ọláìtàn àwọn wo gan-an ni wọ́n kópa nínú ilé owó àrí ayéọ̀la àrí tina imba àrí sofi alákìjà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣẹ́wárí lẹ́nu yé dúdú báláwo ni o <laughs> dúdú ni wọ́n sọ pé kí gbogbo wa wọ̀ pátápátápátá tábàdẹ̀ sọ àwọ̀ dúdú àwọ̀ dúdú dúró fún ẹ̀rù ó dúró fún ìgboyà ó dúró fún okun ó dúró fún èṣù láàlú ògiri ògo <laughs> so lẹ́ni ẹ wò tẹ́ bá máa rí gbogbo àwọn olùmọ̀ọ́ká yín pátápátá aṣọ dúdú báláwo ni wọ́n wọ̀ tẹ́ bá dẹ̀rẹ́ mi náà aṣọ dúdú ni mo wọ̀ yá àmọ́ mo ní kẹ́mi fi àwọ̀ góòlù gba díẹ̀ kí gbogbo ẹ̀ má kàn dúdú lọ. ilé owó òun ni a ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ láti ọwọ́ Dáre Ọláìtàn ẹ má yí kúrò lórí Orísun Àyìnkẹ́ Kújọ́rẹ̀ lórúkọ tèmi ọmọ bíbí ni wọ́n dọ̀dà Kújọ́rẹ̀ ẹ jẹ́ ká rìn ká tọ́ ká wo bí ìfilọ́lẹ̀ ilé owó ṣe lọ mi ò lè wait láti bá gbogbo àwọn àlejò wa sọ̀rọ̀ lẹ́nu ẹ máa bá mi ká lọ. Eh! eternal life eternal life. owó there is hope for your son. ètùtù sàgbàdéwé. ìfilọ́lẹ̀ ilé owó òun là ń ṣe lọ́wọ́lọ́wọ́ mo mọ̀ pé tí máa wo thriller ilé owó bẹ́ẹ̀ni mo ti wo tírélà ẹ̀. wíwo tírélà ilé owó yẹn kí lẹ expect nínú ìfilọ́lẹ̀ ilé owó. Hmm. mo expect uh, eré tí mi ò irú eré tí mi ò rí rí ní Nollywood ní big screen ṣòye yín torí láti ọjọ́ tó ti pẹ́ fúgbà díẹ̀ irú àwọn eré tá a máa ń sábà rí àwọn eré bíi comedy la máa ń wò lórí big screen so mi ò rò pé wọ́n ti ṣe bíi ṣé ọ̀rọ̀ la lè pè àwọn eré ìjayà tó máa ń dẹ́rù bàyàn mi rò pé wọ́n ti ṣerú eré bẹ́ẹ̀ yẹn rí fún wa lórí big screen ní òde ìsinmi sọ òde àwọn bàbá Ògúndé àtàyè ìgbà yẹn ọ̀bọ ní òde ìsìn àìtí ìrírú ẹ̀ rí. kí lẹ lè sọ fún wa nípa ilé owó ìrírí nínú pé à ń ṣeré ilé owó yìí. bẹ́ẹ̀ni ṣẹrí rò tèmi play nínú ilé owó tó jẹ pastor ẹ ṣe mọ̀ pé àwọn pastors ó ní oríṣiríṣi pastors la ní torí náà pásítọ̀ yìí ó yẹ kó anígbé pásítọ̀ eléyìí àmọ́ bóyá pásítọ̀ dáadáa ni àmọ́ bóyá pásítọ̀ búburú ni ṣùgbọ́n ó ṣà ń ṣiṣẹ́ ọlọ́run tó bá ṣiṣẹ́ ọlọ́run ọlọ́run so ó wá di afẹ́ kí ó jẹ́ pé ẹ̀yin tẹ wà ń lé tẹ̀ ń kẹ ẹ̀yin máa mọ̀ pé lẹ́yìn bá sọ fún wa pé pásítọ̀ yìí o pásítọ̀ dáadáa ni àbí pásítọ̀ burúkú ni ṣọ́yẹ̀ mi yé torí ẹ̀ torí ẹ̀ ni pé torí ẹ̀ ló jẹ́ pé a lè sọ pé à pásọ búburú ni ṣùgbọ́n ó ṣàṣìṣe owó ó ṣàṣìṣe ọlọ́run ọlọ́run dẹ̀ ń gbàdúrà ẹ̀. ilé owó horror movie ni and nǹkan tó yẹ kó dẹ́rù dẹ́rù pààyàn and you know and um, ó wà very serious and very dark. Uh -huh. So Nkota to pay attention see not too much comedy and all those kind of things. So I got to work with a lot of great actors, F.I. Wara, directed by Dare Olaiton. So experience more really enjoying it and I really appreciate the producers. I want to live eternal life. Okomi, Salafian, God go with you. There is a woman here. A woman of a marriageable age. I'm done. God has promised to marry you this year. Gẹ́gẹ́ bí ẹni tó yan àwọn tí ó wà nínú eré yìí, kí lẹ rò tẹ́ fi yan àwọn ẹni tẹ́ yan yẹn? Um, mo kọ́kọ́ ka ìtàn náà. Gbà tí mo dẹ̀ rí àwọn nǹkan torí àwọn nǹkan tó fẹ́ kí n yàn nínú eré yẹn. Àwọn èèyàn tó lè tó lè àwọn èèyàn tó lè tó lè ṣe àwọn eré nǹkan tó lè bàyàn lẹ́rù so tá à ń pè ní àwọn unique actors that can play unique characters so mo dẹ̀ wo àwọn èèyàn tó ní ọkàn láti lè ṣerú nǹkan bẹ́ẹ̀ torí kò ń ṣe gbogbo àwọn actor ló ní ọkàn láti ṣerú ẹ̀ tẹ́ bá ka ìtàn yẹn bẹ́ẹ̀mi ṣe ka o púpọ̀ nú àwọn nǹkan tó tán kọ sínú ìwé a lè ṣe fún Nigerian audience ṣó yé yín but wọ́n tone it down wọ́n ṣe é kó lè wà fún tọmọdé tàgbà láti lè gbádùn. ìrìn àjò mi nínú eré yìí ó ṣe pàtàkì gan torí pé èmi gangan mo jẹ́ ẹni tó ṣe kárátà tó ń jẹ́ owó gangan gangan owó ni ẹni tó jẹ́ pé ara ẹ̀ ò balẹ̀ torí ó fẹ́ owó kò dẹ̀ kò dẹ̀ kò dẹ̀ kà á lára bó ṣe máa gba owó yẹn ó ṣàmù pé òun fẹ́ owó sí ayé tiẹ̀ bó ṣe máa gbé owó yẹn sára ẹ̀ kò kàn. ṣé nínú eré yẹn ṣé owó yẹn wá dé àbí ọ̀nà ìbúrú lẹ fi ní owó yẹn. ẹ à tábánikà sàn yẹn sì kí lè máa wò lọ́sẹ̀ yẹn kẹ́ ẹ lọ wò nìyẹn bóyá owó yẹn dé àbó owó yẹn ò wá wá ni a máa mọ̀ ṣùgbọ́n nǹkan tó bá máa ṣẹlẹ̀ bí owó yẹn bá dé bí owó yẹn bá ṣe kanlẹ̀ òun ló tún wá jẹ́ pé a ní láti wo Eh, film tá a ṣe yìí. kí ẹ jọ lọ wo ilé owó because movie yẹn ó dáa ó make sense movie yẹn ó strong ó gara. you saw him today didn't you. who baba. who. What do you want? Really? Why are you here? I just want to help. Ìbàdàn most blown. story ilé owó yẹn is some, something that we use mọ society wa ni torí gbogbo wa là ń gbọ́ story nípa ritual là ń gbọ́ story nípa sacrifices and all this kind of juju and jazz and gbogbo ẹ̀ so èmi feel pé nǹkan tó yẹ kí most of Nigerians kan relate sí mi mọ the reason why ìtàn sọ pé horror genre ó jẹ́ risk fún producer láti film. because comedy don't reign but uh, it's time to open our minds can learn new things and watch new genres of films. I was trying to make a movie that I thought Nigerians would enjoy about marriage and the joys and the mistakes that can happen from wrong decisions. That's it. <laughs> What's up with the all black? gbogbo all black tẹni ka mú lẹ́ni. e dey simple They dey simple everyone look skinny yes everyone look fine. so okay gbogbo wa ka look fine. so we we we'll, will we will with the horror. yorùbá tẹ̀ gbọ́ yìí ẹ jẹ́ kí n fẹ́ tẹ̀síwájú nínú gbogbo ìbéèrè tí mo fẹ́ béèrè àmọ́ a máa faramọ́ bẹ́ẹ̀ ẹ ṣe kó rire. Take caution. Make sure that the cycle is not broken. If you have ear, hear. ẹ̀yin náà ti rí bí gbogbo ìfilọ́lẹ̀ eré ilé owó bó ṣe lọ ẹ ti gbọ́ nǹkan tí wọ́n sọ nípa ẹ̀ eré tó dùn tó láàrin so tó bá ti jáde sí sinimá ẹ rí i dájú wípé ẹ lọ wò torí pé ẹ máa rẹ́ kọ̀ọ̀kan bẹ̀ àmọ́ èyí tẹ́ ẹ bá láyà <laughs> ẹ má lọ wò ọ̀rọ̀ ọ̀rọ̀ ni ọ̀rọ̀ movie irú mi tí mo nífẹ̀ẹ́ ọ̀rọ̀ movie báyìí ó ó ó ó mo máa wò ó máa ṣe kí ni mo máa cross leg ni Pupa Tẹ̀mílé ẹ̀dẹ̀ rí nǹkan táwọn èèyàn sọ nípa àwọ̀ dúdú lọ́lọ́kọ̀ òjọ̀kan wọ́n ní nǹkan tó dáa ni wọ́n ní nǹkan tó rẹwà ni ọlọ́kú fún àṣà àti ìṣe wa ẹ̀dẹ̀ má gbàgbé ẹ wo Àyìnkẹ́ Kújẹ́rẹ́ lórúkọ tèmi ọmọ bíbí inú Wonder Dal Kújẹ́rẹ́ lórí Orísun náà ni ẹ má yí kúrò lórí Orísun a jù báyìí lọ ká lọ́jọ́ mi ọjọ́ rẹ ooo ee ee ee ee. There is something here with us. have a